iléeṣẹ́ Africa Integrated Communications Limited tó ní TV Africana ló pákéjì ẹ̀ fún àlàyé lórí ohunkóhun tá a lè jọ ṣe lórí ètò ẹ pè zero eight zero six four three zero four seven seven three ó wà ń bẹ extra ètò tó pẹpẹ ni. kọ́kọ́ ẹ sọ fúdú wàhùn. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Jarrah Safari Slash Follow me. like a rubber duck style. Jam it, jam it like a rubber duck style. Jam it, jam it like a rubber duck. What me say, jam it, jam it like a rubber duck style. Oh, oh, ìyá tọ́pẹ́, ìyá tọ́pẹ́ fún bàbá wa mi mo. Oh, oh, ìyá tọ́pẹ́, ìyá tọ́pẹ́ fún bàbá wa mi mo. Oh. ọpẹ́ lọ́dọ̀ rẹ ìwọ ló ṣe é. bàbá mi mọ mo dúpẹ́ lọ́dọ̀ rẹ ìwọ ni o. bàbá mi mọ mo dúpẹ́ lọ́dọ̀ rẹ ìwọ ló ṣe o. Eh, bàbá mi mọ mo dúpẹ́ lọ́dọ̀ rẹ ìwọ mo mọ o. ọ̀tá ń sáré pé níbo ni màá gbọ́rọ̀ mi gbà láyé. ìgbà tán tó tán ọlọ́rin ìwọ ló sọ pé ó kú o. ó ó ìyá tó pẹ́ ìyá tó pẹ́ fún bàbá wa mímọ́. mímọ́ o. Oh. ìyìn àtọ́pẹ́ o. Oh, o oh, o ìyìn àtọ́pẹ́ ìyìn àtọ́pẹ́ fún bàbá wa mímọ́ o o ìyìn àtọ́pẹ́ ìyìn àtọ́pẹ́ fún bàbá wa mímọ́ Everywhere we go, we always give God our praise. Even when we dance, people still say we grace. We give God our praise for everything He has done. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh ló dé tọ ọ̀pẹ kó o tó tan ná. iná ìwo ṣé náà kọ nbọ ti jókòó mo ti jókòó látẹ̀kan. nígbà tí ìrì kó o jókòó. Ah. àwọn tí àwọn tí àwọn onígbèsè rẹ nú ọ̀sẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí pé o. àbíkà Abíọ́lá ní ìjẹ̀jọ́ ń pè wá. sóun ló jẹ́ ń gbèsè. èmi ara mọ̀ ni wọn ò ah. mọ̀ pé bá a bá ti fẹ́ mọ ah. kàròyìn báwọn eh. kó n ká kọ̀ sẹ́nu dédé síbí ni. ṣé wọ́n mọ̀ gbà tí wọ́n. ọba gbọ́ ẹ dákẹ́ ẹ mọ́ pariwo. ọ̀bọ̀ yáwó lọ́wọ́ wọn ọ̀ọ́mọ̀ èwo. àwọn tí ń pè ọ́ wọ́n fẹ́ béèrè. tó o bá gbọ́ tí wọ́n bá kẹlẹ̀kùn mi tí o bá ṣe ń tọ́ wá yáwó ọ wá san tọ́ jẹ ni. ha hallelujah ọ̀pọ̀ ọ̀pọ̀ lẹ̀ tá n pè ò sí bí mo sọ. ọjọ́ ọjọ́ àárọ̀ mọ́ndé rẹ̀ ọjọ́ mọ́ fi di ọ̀dà ṣe wọ́n láàárọ̀ mọ́ndé <laughs> <laughs> ọmọ rẹ̀ ọmọ inú ẹ̀ ni a gbá kínní agbáranjú kankan lánàá. Ah, ó sì mọ pa àwọn ọmọ inú mi jọ torí Ọlọ́run ṣé iṣẹ́ tí mo kọ́ wọ́n ṣe ọmọ inú ẹ̀kọ́ ni Sadio Mane ọmọ inú ẹ̀kọ́ lè léyìn. ṣé bíṣẹ́ tèmi lèmi ń ṣe. ó di mélòó tó gba wọnú àwọn náà. mọ̀ ń gbá bí mo ti ń gbà o Ọlọ́run sì ń fún mi. ìwọ kẹ̀dẹ̀ rèé ọ̀ ń gbá kísà. tí n bá ṣe báyìí tí mo tún ṣe báyìí. ara lè dá. tí mo ń gbà ìṣe ń fẹnu gbà mò ń score. yọ pàpà já sọ pé bọ́pẹ́ bọ́yá náà ni yọ já sọ pé eh, ọyá já máa kàròyìn tá a wá já máa kàròyìn tá a bá wá jàre. Hmm. ẹyẹ ìyá wa ah, a kú oríire ṣé west africa kọ́ ni senegal lónìí. èmi ọmọ tí ẹ mọ bẹ. o mọ continent. ẹ mọ bẹ ẹ mọ bẹ ọmọ sọrí ètò orílẹ̀-èdè. nígbà tí wọ́n gbọ́ àwọn dànù náà gbé west africa kọ́. ẹ baba bonire yọ. ẹ ire tiwa náà ò ní pẹ́ dé. bẹ́ẹ̀ ni ná mm, bẹ́ẹ̀ ni ná ṣùgbọ́n ọdẹ mi ọdẹ mi kì í super ego tó tó ọdẹ mi ó dẹ̀ mí. ó tún dẹ̀ mí afcon mí ni. ẹ bó ní ire yọ láníyàn dáadáa pẹ̀lú ire ẹlòmíín. all right eh? congratulations fún àwọn ọmọ Senegal. àwọn ọmọ inú ẹ. àwọn ọmọ Senegal. ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n sì gba trọ́pì wọn. bẹ́ẹ̀ni. ìgbà àkọ́kọ́ tí wọ́n gba trọ́pì ní inú ayé wọ́n sì ti ń wọ fáínà báyìí láti gba nàmínà lẹ́nu ọdún nàmínà lẹ́nu. wọ́n kàn ń rí sóróyè ni wọ́n wọ́n kàn ń fojú rí ni ọwọ́ wọn ò tẹ́. Ah. abáyọ àṣìbáyọ dúpẹ́ àwọn tí wọ́n gba ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ eh. ní eré ìdíje bọ́ọ̀lù ọ̀hẹ́ o wọ́n lẹ̀pọ̀ ni títí di ninety minutes yes Salah wa ń sunkún Mane wa ń bẹ̀ so sì mọ̀ pé ọmọ Liverpool kan náà ni àwọn méjèèjì ọ̀rẹ́ àtọ̀rẹ́ wa dojú kọra wọn. irọ́ liver ló kojú kọ liver lánàá àti liver kan ju liver kan lọ yes wọ́n ní liver jura wọn lọ eh. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ Jóòbù ni ó sọ ó hmm. ní ènìyàn ò lè gbáre kó má gbàbí ọjọ́ kan hmm, hmm. bẹ́ẹ̀ ni ó sọ nígbà tí àdánwò kan jóòbù ó ní àtanimí láti fi eh, wèrè pọ̀ lọ́hùn. àbùkù tó wá sọ ọmọ ìfi wèrè pọ̀ lọ́hùn kò ṣe lónìí ni. bọ́ọ̀lù àkọ́kọ́ gba Egypt nàìjíríà lọ fàbùkù kan sálà. tó wọn kàn wọn wọn hàn yẹ. nàìjíríà lọ fàbùkù kan èyí tí wọ́n wá tún gbá kàn níbi AFCON yẹn ọ̀rẹ́ rẹ̀ ló tún fàbùkù eh, kan emmanuel ló wá fàbùkù kan ara ilé ẹni lọ ta ibi ẹ mọ eh, eh, ẹ mọ wo nǹkan bá ń bí ẹ mọ wo nǹkan bá ń bí a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó tiẹ̀ wá ó sì ti yọrí sí rere mm, gbogbo ẹ̀ tó bá wà lọ́run tí ọ̀fẹ́ wálé ó dandan wọ́n wà lé ní ìsìn ta ní mẹlọ́n ní. gbogbo àwọn tí wọ́n bá wà lọ́hùn tí ọ̀fẹ́ wálé wọ́n sàti dé báyìí ní ìsìn. akíní àfinihàn jẹ́ àfinihàn èwo ni ẹ̀lẹ́mbẹ̀hún arábàdàn lójúde sódẹ̀kẹ́. bọ̀ bá fẹ́ túmọ̀ ní tí mo sọ mọ́tútù kùtù o. <laughs> ìwọ ló mọ̀ àwọn ìwé ìròyìn mẹ́rin <clears throat> la mú wá láàárọ̀ tí ò ní. bí wọ́n ṣe ń ṣe ní bàbá kíyan ní ìta lókè ìta lọ́hùn ká kíyan ní inú ilé. sútì náà gbìyànjú lánàá. Ah, ah, ah, mm, mm. àdópẹ́ lọ́dọ̀ ọlọ́run mm. àdópẹ́. yóò ṣe lọ́la ní rẹ wọ́n gbìyànjú ní rẹmọ lọ́hùn. èlò ayò kan náà ni wàá fi ṣe. sọ̀rọ̀ báwọn èèyàn gangan ojúde bàbá wọn láti lè bá wọn lóòótọ́ àìlèjà níta bàbá mi ò dé àì àmọ́ oyì dán mọ́ ṣútìn lọ́wọ́ lánàá. oyì oyì oyì ojoojúmọ́ kọ́ lọ́dún ẹ̀ mọ́ wọ̀rí ìkẹ́nẹ́ yẹn gbóná. <laughs> ìkẹ́nẹ́ yẹn ọ̀rọ̀ ọ̀rùn ah! mélòó wà láàyò kan náà ẹ ọ́pṣù tí ẹ fọkànbalẹ̀. yes ọ̀sẹ̀ eléyìí ọ̀rọ̀ sọ̀sọ̀ fún yín àwọn ìwé tá a mú wá Nigerian Tribune The Nation Punch àti Vanguard ibẹ̀ láti máa tú àwọn nǹkan tí wọ́n kọ sínú ìwé ìròyìn ní àárọ̀ ti òní ibo ló ti bẹ̀rẹ̀. orin àìsàn fẹ̀fẹ̀ eré o là ń fọ ọmọ ayò. little crazy. Look at, look at, look at, look at, look at, look at, look at hand. Look at Shorty got back. Should I ask her for a dance? Hold on, there's too many in the wolf pack. And besides, dirty cats talking to her. Buying her fake furs and taking her to the fever. Why does this cat ńṣe ni PDP àti APC ní à ń fi presidency twenty twenty three ní à ń fi ń ṣeré bí ọmọ ayò hmm. lórí ọ̀rọ̀ gbígbé láti ẹkùn kan sí mi. láàárọ̀ tòní eh, wọ́n ní òní ṣẹ́gun òní ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkìtì àmọ́ tó tó wù ú láti díje du ipò gómìnà lẹ́ẹ̀kan sí i tí ọ̀wá rí tíkẹ́ẹ̀tì gbà nù ẹgbẹ́ òṣèlú pdp ó ti sọ pé òní báyìí ṣe nǹkan kan papọ̀ mọ́ nínú pdp gbogbo àwọn èèyàn wọ́n wà ń lọ tẹ̀ wọ́n ń bà pé ẹ ẹ ẹ má jẹ́ ọ lọ bọ́ bá fi lọ ọfẹ́ bá bò jẹ́ ni o. <laughs> lórí lílọ tí ò ní ń lọ òní àti fáyọ̀ṣe ti bẹ̀rẹ̀ sí ní takòtó ọ̀rọ̀ láàrin ara wọn o lágbo òṣèlú lẹ́kìtì agbo òṣèlú ó ti ń rú gùdùgùdùgùdùgùdùgùdù ní benue yanyayanya ni ọ̀tọ̀ ń tọ́jú oníkà mẹ́sàn-án ká ọ sọ fún àtìkù pé àtìkù àtìtì ṣé kí n mọ́ tàn inú àwọn èèyàn bẹ́nu ò dùn sí ọ kankan mm-hmm. ìròyìn yẹn pé a a ojú ìwé àkọ́kọ́ Vanguard ni wọ́n kéde ẹ̀kọ́ yẹn sí. nínú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ yìí ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ ọmọlúàbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń pè bẹ́ẹ̀ Adégbóyèga Oyètọ́lá ó ti tẹ́wọ́ pẹ́ níta gbangba ó ní ẹ wò ó bí ẹ bá tún tèmi síwájú lẹ́lẹ́ẹ̀kejì ń ṣe dáadáa fún yín ju mo ṣe ṣe lọ ń ò sì ní já yín kulẹ̀ ọ̀dà àmọ́ wo ni ìròyìn ọ̀hún ńlọ́badé. iléeṣẹ́ ààrẹ presidency ti takú pé láéláé ọ̀rọ̀ tí ìwé ìròyìn financial times yàn kọ nípa ààrẹ buhari lórí irọ́ ni rárá o àwa ò gba pálapàla àròyìn tẹ́ ẹ gbé jáde lórí pé buhari ò ṣe dáadáa ní nàìjíríà ìta gbangba ìwé ìròyìn punch fún tòró òní ní akéde ẹ̀kọ́ yẹn síkẹ́ o lórí ikú èyí tí ó pa ọmọkùnrin nì ọmọ ti OAU níjó ní ìsílẹ̀ ìtura kan nílé Ifẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti lọ rèé gba kọkọlùkọ gbóná nínú iṣẹ́ ti agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ta ló ń tọ̀hún Fálànà ni wọ́n gbé iṣẹ́ kawájú ẹ̀ báyìí o wípé ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mm-hmm. alright lórí ti Lassa fever wọ́n ti sọ báyìí láti ọ̀dọ̀ àjọ tí ń tọpinpin ìtànkálẹ̀ àìsàn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní èèyàn bíi ogójì ní ibà ọ̀rẹ́ rẹ̀ ló ti gbé lọ sí ọ̀run àsante tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera ti ń tọ́jú aláìsàn mẹ́rin wọ́n fi fara gbé. àwọn afurasí ọmọ bá ní àlọ́ wọn lọ́wọ́ gbà bíi ogójì yahoo yahoo òun náà ni wọ́n dá padà ní ẹ́stéètì kan lábújá ńgbà àwọn dé láàjìn tí wọ́n pé àwọn nípàdé kan táwọn ó ṣe nínú ẹ́stéètì wọn two thirty òru ni wọ́n wọlé àwọn ará estate wọn ni wọ́n dá wọn padà wọ́n ń bọ̀ lẹ́sìn bọ̀ ẹ̀yin wo rèé ẹ padà o ìròyìn yẹn ní pé ọwọ́ àga o ojú ìwé àkọ́kọ́ Vanguard fún tòró òní ni wọ́n kẹ̀dẹ̀ kọ̀ yẹn sí o. àjọ UNICEF wọ́n tún ti sọ báyìí pẹ̀lú ìkìlọ̀ náà ni o wípé ká máa dá ọmọbìnrin dòbólẹ̀ ká máa kọlà fún ìlà apá àṣàlẹ̀ hùn wọ́n ó ti pọ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ sọ̀ sí ní UNICEF lẹ́yìn tó wí nù. àwọn ọmọléèwé tí ìjọba àpapọ̀ láwọn ò mọ̀ fún lóúnjẹ mọ́ sùkúrù wọn wọ́n ní wọ́n retí rè mú wọ́n lànà sátẹ́gùn sí tí àwọn tí ó gbóúnjẹ wá ò gbé wá o ìta gbangba ìwé ìròyìn punch fún tòró òní òní wọ́n kọ ọ sí àmọ́ ńgbà tí kọ̀ǹtráktọ̀ kọ́ngilátọ̀ gbaṣẹ́ fún wọn lóúnjẹ tí ọmọ sọ̀rọ̀ a ó ní ní twenty twenty one oṣù mẹ́ta péré ni wọ́n sanwó ẹ̀ fún mi kí n fi gbóúnjẹ fáwọn ọmọ <laughs> oṣù mẹ́ta péré ah, ìròyìn yẹn pé nàìjíríà ẹni gbọ́n mẹ́ni ọgbọ́n ẹni tọ́gọ̀ ni ọ̀mọ́ra wọn ṣáàlì tajà. ọ̀dà mọ́tì lọ ta ọjà àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ ajá fẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ pé ẹ mọ́tì ìdánwò bólẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú méjì tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n fi ọ̀gbàgbà gbalẹ̀ jùlọ ní APC àti PDP àmọ́ orí nàìjíríà ò tí ì gbé o orí nàìjíríà ò gbé o láti ní ẹgbẹ́ òṣèlú méjì péré torí pé <laughs> ibi tí nǹkan mọ̀ báyọ̀ kò ní í dáa alright hmm. nísàlẹ̀ rẹ̀ mo tún rí ìròyìn kan bẹ̀ níbi tí ẹni tí ṣe ààrẹ lẹ́gbọ̀n asòfin àgbà Ahmed Lawan tó ti sọ wípé tẹ́ ẹ bá wo inú kan wa bínú bá ṣe igbani ni àbá sì wò ẹ wo ọ̀yà wàhálà ká tètè jẹ́ kí nàìjíríà kó gòkè àgbà ẹ rí bá a ti ń ṣe ni alright senate president ń ló sọ báwọn. Hmm. ajá balẹ̀ ìròyìn lẹ́ ń gbọ́ níkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine òní ọjọ́ keje oṣù kejì twenty twenty two ọ̀sẹ̀ yìí ọ̀sán wa o abọ́ládé salami adébáyọ̀ falẹ́kẹ̀ lórí ajá balẹ̀ yín àtàjà bá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn tẹ́ ẹ gbọ́hùn òun lẹ́ mọ̀ gbádùn ní rẹpẹtẹ ńlẹ́mbẹ̀hún. ajá balẹ̀ ajá balẹ̀. ìfúnni ọdún wa dákun má sáré ọjí o. ìpìlẹ̀ oríire ìpìlẹ̀ oríire. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ìpìlẹ̀ oríire ni àkànṣe ìpàdé àdúrà oníwákàtí méjì ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù fún àbẹ̀wò agbára ọlọ́run látòkè wá tí ìjọ CAC oníyanrìn nìbàdàn ṣètò ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú àti ọjọ́bọ̀ kejì lóṣooṣù láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ nínú àkànṣe ìpàdé àdúrà yìí jésù yóò lo pásọ CA ọlárẹ̀wájú alága CAC oníyanrìn one pásọ SO àrẹ̀mú assembly pastor pásọ láomi AGS pásọ PO fàgbẹ́njọ AGS pásọ pásọ aa ọlọ́jẹ̀dẹ̀ ags pásọ aa adésínà ags pásọ jo ìṣọ̀lá ds pásọ ha ọládìméjì àti pásọ peter ògúndàre fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu darapọ̀ mọ́ àwọn olóríire níbi ìpàdé àdúrà ìpìlẹ̀ oríire tóṣù yìí ní tuesday wednesday àti thursday kejì láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ ìgbàlà àlùyọ ìtúsílẹ̀ ìwòsàn àṣeyọrí àti ìbùkún yóò jẹ́ tiẹ̀ bó o bá wá nítorí olóríire ni ọ́ ìwọ gangan lẹ̀rí kan á máa retí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lọ́gbọ́mọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. event center eye máa tún ga. tábà ṣayẹyẹ tábà ń àyè ìgbọ́kọ̀ ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono Residence at 10 a.m. Wake up service at Odono Residence at 3 p.m. February 17th, Line in State, venue. Oluyole Residence at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole Residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. bàbá kóre dé o ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. àdúrà gbogbo dípò di pẹ̀dá tún máa gbà ká lè fi tẹsítímọ́lì yọrí gbogbo oṣù tó kù nínú ọdún twenty twenty two yìí tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ dìde fúyà láti pàdé jésù oníṣẹ́ ìyanu lálẹ́ tuesday tó ń bọ̀ yìí níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answer prayer níjọ christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn alẹ́ tuesday tó ń bọ̀ yìí gangan ní tuesday eight february twenty twenty two aago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejìlá testimony èmi pẹ̀lú ẹ̀ dájú lábẹ́ ìfàmì àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè àti olórí ẹ̀mí tí ọlọ́run máa lò pastor david ọlájídé ds àkóbọ̀ pastor rotimi olóòjò ds maya ìkòròdú obisola akíkóyè kónẹ́stò ló máa kọrin ẹ̀mí wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp baba kenan land general evangelist cac worldwide máa wà níbẹ̀ kánsẹ́lì náà tún máa wà fún gbogbo ẹni tó bá wá àdúrà tí ẹ náà fẹ́ gbà báyìí láti rẹ́rìn ayọ̀ tuesday eight february ọdún yìí aago mọ́kànlá cac kenan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ire ayọ̀ tí jésù dálẹ̀ nínú oṣù yìí a máa ní pín lórúkọ jésù. ìrìn àjò ọdún kọkànlélógún sí ti wá tọpẹ́ ó yẹ ẹjẹ́ àjọ ìgbìmọ̀ aláṣẹ sip microfinance institute ló ń lọ́gun ayẹyẹ ọdún kọkànlélógún tó dáyé lábẹ́ olùdásílẹ̀ dr ọlátúndé ọládòkun jp ẹni tó láfojúsùn ìran rere fọ́jọ́ ọ̀la látọdún kọkànlélógún tá a ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ló ti jàǹfààní ẹ̀ lọ rẹpẹtẹ ọ̀kẹ́ àìmọye ló tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí oríṣiríṣi ètò tí sayé ẹni dọ̀tun ètò owó ìrànlọ́wọ́ fáwọn oníṣòwò ìdánilẹ́k ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára ìgbélárugẹ iṣẹ́ àgbẹ̀ ìṣàtìlẹ́yìn ìfẹ́tọ̀ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ pátápátá ọjọ́ wednesday february nine láòpéjọpọ̀ kọrin ọpẹ́ tá a fìyìn fẹ́lẹ́dùmarè ní international conference center tó wà ní ui second gate ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ aṣọ àǹkárá tá a customize ní visa tá a wọlé seven thousand naira péré lówó ẹ̀ fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero two three four one four three seven seven tàbí zero eight zero three four four nine eight eight eight eight three. àjọ̀dún ọdún kọkànlélógún cif microfinance institute ẹ jẹ́ ṣe é. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kí ni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù fọ́ọ̀mù Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP e and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Are you a business owner, seller, creator, or trader? Do you know you can actually get a business account in five minutes? And all the tools you need to run your business, like invoicing, inventory management, an online store, and customer management. All you have to do is go to Google Play Store or Apple App Store. Search for Prosper, that is P R O S P A. Download the app and fill in a few details. If you're serious about your business, you need to use Prosper. Get a business account in five minutes. Go on Google Play Store or Apple App Store and search for Prosper. That is P R O S P A to download the app now. ìyá ìkókó á máa kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. ó pẹ́ tó ti gbàdúrà tó rẹ̀ sí ó gbàwẹ̀ gbàwẹ̀ kọ́ ni ọlọ́run prophetess dr mb abbas fẹ́ báyé rẹ pàdé ó fẹ́ fòpin sógun ọjọ́ pípẹ́ bó o bá lè darapọ̀ mọ́ ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ó kún fún ẹ̀rí three days open air revival with a theme liberation from limitations olúwa fẹ́ fún ọ nítúsílẹ̀ pátápátá lórí ogun gbèdéke gbogbo ènìyàn ó yá lórí pápá àṣẹrí amúlùdó fm tó wà ní mọ́níyà ń bàdàn ibẹ̀ lolúwa gbé ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí kà bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ lọ́jọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí wednesday sixteen to friday eighteen february twenty twenty two láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ liberation from limitations as powered by ìmísí olúwa church of christ international ministry kenny samson lady evangelist Olanike Onara, evangelist Kemi Babalola, àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run bíi prophet john adiagbo pastor stanley oto ijamu prophet ọmọ ọlábàmíjì prophet kọ́ládé ọ̀ládélé olùgbàlejò ní wòlíì tí olúwa ń lò fún ìtúsílẹ̀ prophetess dr mbiabas màmá ìmísí olúwa lábẹ́ bó tilẹ̀ wù kórí gbogbo ogun tó bá bá ọd dé pápá ìsọjí yìí ni yóò pòórá lọ́gán ó fi ṣàwàdà olùkéde ìmísí olúwa Church of Christ International. ajá balẹ̀. ajá balẹ̀. bá tó ń dẹ́rù bá òun mo ní kí n lè tó dé ẹ ń wo kíní tó kí pọ́n lédè gẹ̀ẹ́sì ẹ tó àṣà wẹ̀wà ọ yẹ kẹ́ ẹ gbajúmọ̀ bíi tẹ́sí mọ́ kí ni ẹ ń tú kílẹ̀ wà ń tú tó wá di. <laughs> ẹ rí orí igi. mo lè rí orí igi jáde ẹ bá jí alójú oorun àfi bí àfi sí o <laughs> a jí alójú oorun báyìí. èbó bú èbó. èbó bú gan ló ń júbà. èbó bú ní ẹ̀yin ni mo respect jù lórí ọ̀rọ̀ yìí <laughs> ọlọ́run á respect ẹ̀yin náà ok ó ti wá ṣe kiri kan mm, mm, gbogbo èèyàn lè dàbí ìwọ. bẹ́ẹ̀ni ìkúnni tó ń bá lónú oko ẹ pa ó ní yọmọ ṣe kóró kòròkòrò sì ní ẹnu ìdíyẹn bá mọ̀ ṣe bí idán ni. ń jò lóore epo sọ́kọ̀ mi kàn yín àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ rẹ̀ bó bú ló sì wò mí sùsùsù ẹ̀gbọ́n owó epo láàárọ̀ monday mo ti ṣẹwọ́ báyìí nìsín eh. àwọn èèyàn nu eh. ọlọ́jà rẹ̀ èèyàn gidi bá tò. èmi wá jẹ́ obi ńlá àbí obi jẹ́ tí wọ́n mọ̀ pé àpẹ́ wa gbé ó tiẹ̀ ti pẹ́ tí wọ́n ti ní àwa gbé pò kán. ó ti mọ̀ la ó ti mọ̀ la o ó ti mọ̀ la o. o lè. nígbà tí èrè obi ná mọ́ èsì èrè obi jè. àbí lukasi. àbí lukasi kí ló wá dé gan wọ́n bá wàá jànú o. o lè ní ẹ ìjẹ ànádùnmí horo lẹ́nu. ẹ sọ pé. ẹni pé ẹni pé jẹ́ ọ̀dà ẹ jẹ́ kí mi ọ lọ sí ìpínlẹ̀ èkìtì èkìtì ni n ó mú in lọ a ó ti ṣe yìí sí o èkìtì kéré alright ọ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe bá mi gbé láti inú ilé ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fún ọmọ oyè kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ ti Èkìtì ni o láti díje du ipò gómìnà nínú ìbò tí ń bọ̀ tó ti ń kalẹ̀kùn báyìí ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní òní lẹ́ni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkìtì ṣẹ́gun òní ó ti juwọ́ sí ẹgbẹ́ òṣèlú pdp àmọ́ wọn ò tí ì mọbi tí ó balẹ̀ sí àìwá mọ bá wọn ṣèpàdé àìfojú balẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n lọ rèé dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ yìí pé kò sí wàrà lónìí wàrà ń bẹ lọ́la mímọ́ ni mọ́ wọn lójú bí ṣe wà mọ́ wọn lójú kọ̀jọ́ kan wọn balẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party hmm. PDP wọn là gbọ́ ọ wípé bí ó ṣe dàbí ẹn pò juwọ́ sí ẹgbẹ́ òṣèlú alábùradà báyìí àtàwọn àgbààgbà lókè nínú ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn tí wọ́n jọ wà ní ìpínlẹ̀ Èkìtì gangan wọn ni gbogbo wọn ni wọ́n ń sakitiyan tí wọ́n ń gbìyànjú wípé sẹ̀rẹ̀ tí bá ń ṣe kí yóò dùn nínú ọbẹ̀ ó ń tọ̀ wọn ò ṣe é yọ kúrò lẹ́gbẹ́ o. Mm wọ́n nítorí pé ibi ipa léyìí tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì tí yóò kónú bòye tí ń bọ̀ kò ṣeé máa fi ẹnu sọ bíjà bá ń bẹ́ńbẹ́ ẹ̀jẹ̀ àṣọ ẹ mọ̀jọ́ lọ o gẹ́gẹ́ bí ẹ ṣe ń gbọ́ nínú ìwé ìròyìn ti The Nation tí wọ́n kọ láàárọ̀ tòní wọ́n ní sẹ́nẹ́tọ̀ Iyorchia Ayu ti ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n lọ rèé bá nínú ilé ẹ̀ tó wà ní Ìfàkì e ní ìpínlẹ̀ Èkìtì wọ́n lọ́kàn mọ́ wọn lójú gba hmm. èmi sẹ́mi ilẹ̀ bá sọ ẹ̀ ń tàn tàn mọ́ ẹ mọ́ tàrà yín nígbà tí òní ọmọ ṣe àlàyé ó ní ní tòótọ́ òun ti juwọ́ sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe é mọ̀ wípé gbogbo kùkù kẹ̀kẹ́ tó ṣe nínú ìbò abẹ́nú èyí tó wáyé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n January twenty six ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní kò jámọ́ lọ́wọ́ Ọ̀túnba Bísí Kọláwọlé ẹni tí ṣe ẹyinjú ayọ̀ fáyọ̀ṣe wọn ni ní kíní ọ̀hún já mọ́ lọ́wọ́ òní bí ó ṣe wá sọ wípé òun lọ sínú ẹgbẹ́ kankan o wọn láwọn yẹn ti ń sọ pé ẹgbẹ́ abga ní lọ sòsè bẹ́ẹ̀ ṣe ń wò ó hmm. tó pé àwọn yẹn ń fi òye gbé bẹ́ẹ̀ ni ó ń tọpinpin rẹ̀ lọ́sàn-án lóru ṣùgbọ́n ibi tí ara rẹ̀ tọ́dà bẹ́ẹ̀ ń pọ́n fẹ́ lọ ìní ẹgbẹ́ abga All Progressive Grand Alliance òní iná ni a gbọ́ pé àwọn èèyàn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti nawọ́ nasẹ̀ wọ́n ti nàyẹ́ dẹnu ẹgbẹ́ òṣèlú abga báyìí wípé ẹ gbọ́ ṣé àwọn kan ọmọ jẹ wọn ọmọ yìí rẹ̀ sẹ́yìn ọ̀jẹ̀ ń tìyín hmm. wọ́n ní a bá ti gbé sùn pé ah akáyàn ọ̀yọ́ ọjọ́ gẹ̀dẹ̀ bí ó ní kí ara wa ẹ bá ní gbé nínú abga báyìí kódà gbọ́ pé ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú abga èyàn chief victor oye ó ní àti akọ̀wé àgbà fún ẹgbẹ́ ọ̀hún èyàn ọ̀gbẹ́ni Labaran Marco pé wọ́n ti fọwọ́ sí i wípé eléyìí dà ẹ jẹ́ káwọ́ gba ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ìní ẹ̀gbẹ́ ẹlẹ́gbà àwọn èèyàn tí wọ́n á súnmọ́ òní gbogbo wọn pátápátá yíká ìjọba àbílẹ̀ mẹ́rìndínlógún tó à ní ìpínlẹ̀ Èkìtì agbọ́ o pé bí kùrukùru ọ̀bá bojú ọjọ́ jẹ́ ọ̀la ni wọ́n ṣe jù à nínú ẹgbẹ́ òṣèlú APGA ìròyìn The Nation ló gbé agbo òṣèlú ti bẹ̀rẹ̀ sí ní sọkútù wọ̀wọ̀ sọkútù wọ̀wọ̀ sọkútù wọ̀wọ̀ ó ti ń dùn lẹ́gbẹ̀ẹ́ kan ó sì ti ń rú gùdùgùdùgùdù ẹ jẹ́ a lọ sí ìpínlẹ̀ ọmọlúàbí lágbo òṣèlú ń bẹ̀ nǹkan ọ̀fararọ pàápàá nínú ẹgbẹ́ APC àwọn alátìlẹyìn Oyètọ́lá wọ́n ní wọ́n láálí àwọn alátìlẹyìn Arẹ́gbẹ́ṣọlá Arẹ́gbẹ́ṣọlá ni gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá ni gómìnà òní nípínlẹ̀ Ọ̀ṣun kí ìròyìn ọ̀rẹ́ o lẹ́kàn kẹ́kẹ́ wọ́n ní fọ́nrán àwòrán kan eléyìí tí wọ́n ti jù ú sí ìkànnì ayélujára tí gbogbo èèyàn ti ń wo káàkiri àgbáńlá ayé nínú ẹ̀ láti rí kọmíṣánná tẹ́lẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tí ń bẹ nídìí ìṣàkóso ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ former commissioner fún local government and chieftaincy affairs chieftaincy affairs ní Ọ̀ṣun ọ̀gbẹ́ni Kọ́lápọ̀ Alimi níbi tó ti ju àdúrà ọ̀rọ̀ búkúbúkú adúgbàmù tó jù ú sí gómìnà Adégbóyèga Oyètọ́lá tí ń bẹ lórí àpèrè ìjọba lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ̀rí àná ọjọ́ àìkú Sunday wọ́n ní pẹ́pẹ́yẹ pọnmọ tòlótòló yìnbọn dí nígbà tí fọ́nrán ọ̀hún tó kalekako táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ó jáde nínú fọ́nrán ọ̀hún láti pàṣẹ kọmíṣánná tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà kí ni kọmíṣánná tẹ́lẹ̀ ọ̀hún Alime tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì àti olùrànlọ́wọ́ Eh, eh, ti ṣe alátìlẹyìn pàtàkì fún mínísítà ọ̀rọ̀ abẹ́lé lásìkò yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá tọ́sọ ntọ́sọ níbi tó pa àwọn èèyàn sí tí sì ń bẹnu fọ́nrán náà ni pé ṣe é rí ní ìsìn ọjọ́ òre pẹ́ aṣiwèrè gbàgbé òun lọ̀rọ̀ Gbóyèga Oyètọ́lá Gbóyèga Oyètọ́lá yìí kèé ṣe èèyàn dáadáa èèyàn dáadáa kankan ò sí lára ẹ̀ bíi ti wulẹ̀ ọmọ ntí Alimi sọ ni pé àwa tá a ṣe àtìlẹ́yìn tọ́gbọ̀ngbọ́n fún Gbóyèga Oyètọ́lá tó fi dóróyè ọ̀gẹ̀dẹ̀ tí a wo kòkó rẹ̀ yìí tán ló wá dìgì burúkú lójú ayé bí ti ń rí náà nù àwárí àtàwọn alátìlẹ́yìn APC àtàwa tá a fẹ́ Gbóyèga Oyètọ́lá dénúdénú àwa tá a fi ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ tá a gba Àbújá lọ a fẹ́ tẹ̀mọ́ adìẹ pa sí Àbújá nígbà tí wọ́n gbére ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn nídìí ètò ìdìbò tá a dì lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níwájú tribunal bá a ṣe ń tọ̀sùn lọ Àbújá là ń tàbújá padà sọ́sùn Ọ̀ṣun Àbújá Àbújá Ọ̀ṣun Ọ̀ṣun Àbújá Àbújá Ọ̀ṣun ha bí ìbá ṣe lédùmarè tọ́sọ̀ ọ̀yàn ewu ọ̀nà àtẹwu tó kù kí la bá ti máa wí. Alimi ní gbogbo eléyìí la ṣe o làwa padà di èèyàn burúkú lọ́dọ̀ Gbóyèga Oyètọ́lá ẹ wò ó ẹ kọ́ kọ́ mi sí kẹ́ẹ̀sì sọ pé mi mo sọ gbólóhùn yìí àdàbí bọ́ládé o ti sùn àdàbí mm-hmm. wọ́n ní ó ju àdàbí gbálẹ̀ àdàbí bí ibà ṣe pé dáadáa la ṣe fún Gbóyèga Oyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wá fi ibi san fún wa ni ó fi wọlé o lẹ́ẹ̀kejì bọ́bá jáwa la ṣe ibi fún un yọ wọlé ní sáà kejì tí ń lé ní gbogbo ọ̀nà yìí mm. àmọ́ bọ́bá jọ̀hún ló fi ojú olóore gúngi bọ́ba wọlé ìyá rẹ̀ lọ́wọ́ gbogbo ìlú hmm. egúngún ìbáàdì tòrò ìbáàlè gba egún lójú kó lè ta òṣàláyà àdàbí òun náà ni ọmọ jà ọ̀gá àti a táwa tò lẹ́yìn ẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá nìwọ Gbóyèga Oyètọ́lá lọ́wọ́ à ń gara lọ́ ń sapá bí itan lọ́ ń sẹ̀yìn bí àyàsí a hmm. ìbámọ̀jẹ̀rú rẹ o hmm. ọ̀gá wa tọ́wá di èèyàn búkú lójú rẹ̀ iná lábẹ̀rẹ̀ sí ní roko bí nǹkan ṣe mú yẹ̀ẹ̀sì fún un lágbo òṣèlú ó wọlé tán ó jókòó sórí àpèrè lólókù bí tá a gbà o ẹ wo ẹ tún sọ fún un wọ́n ní ó sọ̀rọ̀ débi pé ẹ tún sọ fún un wípé bí wọ́n ṣe ń fi kúlé àwọn kì í bí ọwọ́ ikú bá padà tẹ àwọn ìrandíran wọn náà wọ́n mọ̀ mm, wọ́n mọ̀ mm, ẹnu abọ́ rẹ̀ ẹ̀ ní gbọ́ búburú ń bẹ̀ bá fẹ́ ka ìròyìn lágbo òṣèlú bí wọ́n ṣe kọ́ ẹ̀ ṣe tọ́ tààrà sójú ìwé keje ìwé ìròyìn punch tó jáde fún ti òwúrọ̀ òní àwọn alátìlẹyìn Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá wọ́n ti ń láàlẹ́ ara wọn hmm. ìròyìn yẹn pé ó máa ga báyìí o. bẹ́ẹ̀ ni o gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ ṣe ń hó ẹ́ ní agbo tí òṣèlú ẹ̀ máa gbọ́ mọ̀ ń bọ̀ wá rí rẹ o wọ́n ní a sọ yìí pé àwọn èèyàn tí wọ́n dìde tako Àtíkù ṣe ló ń pọ̀ ṣe báyìí ìwé ìròyìn ti Nigerian Tribune ńlọ́kọ́ àmọ́ ẹ̀jẹ̀ ńkọ́kọ́ ka eléyìí níbi tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Òṣòkò mọ́lẹ̀ àṣàjẹmọ́sẹ́ eyín Ayọ̀délé Fáyọ̀ṣe tó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n mú ọkàn balẹ̀ o gbogbo àwọn nǹkan tó bá yẹ kó ń ṣe láti rí dájú pé ẹgbẹ́ òṣèlú PDP wípé ọjàwé olúborí ìlò ń ó ṣe o láti jẹ́rìí wípé àwọn bọ́ sínú ilé ìjọba ó lẹ́ni táwọn tì ṣáájú ọjà tó ṣe é tà ní Bísí Kọ́láwọlé lẹ́ni ó jáwé olúborí nínú ìbò abẹ́nú ní January twenty six pẹ̀lú gbogbo àwọn èèyàn yòókù ṣẹ́ẹ̀rì sẹ́ńtọ̀ Bíọ́dún Olújìmí olóyè Ṣẹ́gun Òní tí wọ́n sọ pé kò tẹ́ àwọn lọ́rùn ẹ̀ wò wọ́n bá wọn sọ̀rọ̀ àti gbogbo àwọn èèyàn tí inú bá ń bí ọmọ rèé ọmọ rèé bíi yán níbi ṣe Kọ́láwọlé etí Fáyọ̀ṣe tó fi sínú ìwé ìròyìn láàárọ̀ tò nínú ṣe rí látàrí ti kòkò kẹ̀kẹ́ èyí ti ẹni tó ti wà ní ipò igbákejì ààrẹ rí lórílẹ̀‐èdè nàìjíríà alhaji atiku abubakar léyìí tí ó ti ń ṣe láti tún díje fún ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i báyìí wọ́n ní pẹ̀lú gbogbo bí àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún lábẹ́nú bí wọ́n ti ń ṣe kòkò kẹ̀kẹ́ lọ́sàn-án lóru tí wọ́n ń dèrè bẹ́ẹ̀ káàkiri gbogbo ẹ̀ka ẹkùn tí ń bẹ yíká orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó jẹ́ ẹgbẹ́ alábùradà tó ń gangan wà nínú rẹ̀ ibẹ̀ gan-an ni ọ̀tá pọ̀ jù fún un pàápàá àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti wà ní ipò gíga nínú iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni kẹ́ni kẹ́ni wá gan kí ló gbàgbé sí Aso Rock ẹ sọ fún Àtíkù kọlọ̀ sẹ́ńpẹ́ hmm. wọ́n ní Àtíkù ẹni tó ti e, jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀ Nàìjíríà òun náà ni àwọn èèyàn lọ́tún lọ́sì ni wọ́n ń dìde kó dínkù ojoojúmọ́ ni wọ́n ń nà mọ́ lọ́nà ọ̀fun báyìí lára wọn láti rí ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ dókítà Bukola Saraki ẹni tí í ṣe olórí ilégbìmọ̀ asòjúṣòfin tó wá jẹ́ gómìnà tẹ́lẹ̀ tó jẹ́ gómìnà báyìí tó ti jẹ́ olórí ilégbìmọ̀ asojúṣòfin tẹ́lẹ̀ rí eyín Aminu Tambuwa àti gómìnà ti ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí dókítà Musa Kwankwaso àti àwọn míì báyìí àwọn náà sọ pé ipò yìí ó wu àwọn èyí tí wàá jẹ́ o kílà tí kò gbàgbé sí Aso Rock lára àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn igun soso ti parí ké power brokers nínú ẹgbẹ́ òun láti ìgbà tí wọ́n ti dálẹ̀ lọ́dún 1998 ni láti rí àwọn tí wọ́n jẹ́ olórí iléeṣẹ́ ọmọ ológun tẹ́lẹ̀ rí tí wọ́n ń sọ pé mm, mm, mm, o ẹ̀jẹ̀ àwa ẹlòmíì tá a gbé kínní kàlà táàrí ẹ wò ó e kì í ṣe Àtíkù o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tẹ́ ń sọ̀hún wọ́n ní gbogbo ọ̀nà ti wí wípé ó ní nǹkan táwọn ń wò ní àmúyẹ táwọn fi ti ẹnìkan ṣáájú ẹni tó jẹ́ pé kò nílò polongo jẹ́ pé ẹ bá jù sáwọn èèyàn wọ́n hàn ní nínú ọ̀rọ̀ kan léyìí tí ó wáyé láàrin àwọn tí wọ́n ń ṣe kòkò kẹ̀kẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti dájú pé nǹkan dánmọ́rán fún wọn ní ọ̀jọ̀gbọ́n Jerry Gana nínú ilé rẹ̀ tó wà ní orí òkè téńté ní Mẹ̀nà àti ààrẹ ológun tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Ibrahim Badamasi Babangida ló sọ wípé àwọn tó kù táwọn ti jọ fẹ̀yìntì nínú ilé iṣẹ́ ológun àwọn pọ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP ṣe rí gbogbo ń tá a wá wí ní pé ẹnikẹ́ni tó bá tiẹ̀ ti lé ní àádọ́rin ọdún seventy years and above gẹ́gẹ́ bí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ bó náà ṣe wíńdò ní ni a sọ pé àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n jókòó wọn fi ààyè sílẹ̀ fáwọn tí ọpọlọ wọn kún fún ọgbọ́n àti òye pàápàá lórí ọrọ̀ ajé torí ti ń fin wà lápè ní nàìjíríà bíbá kú ònú ìṣẹ́ ìṣẹ́ kò ráfẹ́ráfẹ́ ni hmm. IBB ló sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ́ ààrẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà ó lájẹ́ pé ẹni tí ó lè sọ̀rọ̀ yíká orílẹ̀‐èdè yìí tí ó sì lè rìn tìbú tòró yìí tí ò ní máa ká rẹ̀ pé kìnnì kan ní í ṣe mí ibì kan ní í ro mí wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà olóńtọ̀ sí rèé ọgbọ́dọ̀ jẹ́ gbogbo ẹni tó mọ gbogbo àyíká orílẹ̀‐èdè nàìjíríà tí àwọn ó sì mọ rí ní gbogbo ìgbà tí wọ́n bá ti nílò rẹ̀ ẹni tí tún ṣe olórí ológun tẹ́lẹ̀ alhaji abdulsalami abubakar òun náà tún sọ ó ní ẹni tó bá jẹ́ ọ̀dọ́ abarapá tẹ́gun ẹ̀ lé dáadáa ẹni ẹjẹ́ gbé kínní fún kọtẹ́rì sí i lẹ́yìn tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ó ẹ jẹ́ káwọn àgbààgbà ẹ jẹ́ kí wọ́n jókòó àwọn tí wọ́n sì wá láti ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà náà wọn làwọn náà ti sọ gbangba wípé káàtì kú ọmọ bá calculation jẹun nítorí pé ìtàn bá bọ̀ ni pé àfikò ẹnu wa yìí tí a sọ ni pé kágbára ó kú ò láríwá kọ́mọ bọ̀ á sí gúúsù bá ti kú ṣeéṣe kùkù kẹ̀kẹ́ yìí ọ́ndẹ̀rù ó bá ní sọ́fẹ́ bá calculation jẹ́ ni ìròyìn ń kọ́ ẹ lè lọ wò yókù ní ojú ìwé ìròyìn Nigerian Tribune. ìròyìn Àtíkù láti gun Benue gómìnà Benue sọ f'Àtíkù pé inú àwọn èèyàn Benue ò dùn sí yín o kí la ṣe níròyìn ẹ béèrè ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀mí ti bọ̀rọ̀ àbí aṣọ ẹ̀jẹ̀ àjọgbọ́ gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom wọ́n ní àná òde yìí lọ sọ fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Alhaji Atiku Abubakar pé àwọn èèyàn ìpínlẹ̀ Benue ń bínú sí wọn nítorí pé ọ̀pá wọn tì ń gba ojú ń pọ́ngún wọn àwòdì Atiku ọ̀bá wọn rà nígbà tí àwọn ikọ̀ darandaran Fúlàní tí wọ́n ya bo ìpínlẹ̀ Benue tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn èèyàn jákanyàn kan, yankan, bí ọ̀sẹ̀ ti sojú ó ní fún ìdí èyí Àtíkù ọ̀bá wọn dá sí i fún ìdí èyí bákan náà inú àwọn èèyàn Benue kò dùn sí Àtíkù gómìnà ní áá nígbà tí gbogbo ẹ̀ ń kọlura wọn ńṣe ni àwọn èèyàn ìpínlẹ̀ Benue ń béèrè pé ẹ̀dùn náà Àtíkù tí a pọ́nlé tá a bọ̀wọ̀ fún tá a fún ní oyè kànrin ẹ̀yà tífí oyè ẹ̀yà tífí tó ga jù nílùú àwọn làwọn gbébùn Àtíkù kí ló wáá dé nígbà tí wàhálà gbàgbós àwọn Fúlàní ti ń darán pààyàn tó bẹ̀rẹ̀ Àtíkù ti ẹ̀ gbọ́nnu sí i débi pé yóò ṣèrànlọ́wọ́ kan pínpín fún àwọn bíi ti wọlé ọmọ ah gómìnà ní ẹ wo kì í jánijẹ ká sọ pé yún ni lásán lásán ẹ jẹ́ ká bára wa sọ èyí tí jẹ́ òdodo ọ̀rọ̀ gómìnà lásìkò tí ń gbàlejò igbákejì ààrẹ tẹ́lẹ̀ nílùú Makurdi òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní sàwọn ọ̀rọ̀ yìí ó ní kẹ́sì mọ́ wo ẹ̀sà tí wọ́n ń torí ẹ̀ bá wàá jà ní ìpínlẹ̀ Benue pé a gbé òfin kalẹ̀ òfin ẹ̀ mọ́ daran jẹ̀ ní ìta gbangba òfin tí ò ní fààyè gba àwọn ará ọ̀hún láti máa daran jẹ kó ba kó jẹjẹ korun òun làwọn gbé kalẹ̀ wọn wá ní amóríwá ká fọrùn sílẹ̀ ń tá a padà rí ni pé ìtàporó gan tá a fẹ́ rírú ẹ̀ rí ní ìpínlẹ̀ Benue ọbẹ̀lẹ̀ wọ́n fẹ̀mí ṣòfò fèrè oko ṣòfò ẹ̀yin sèré Alhaji Atiku Abubakar ẹ̀yin ẹ̀ tí ẹ̀ dá sí wa ní gbogbo ìgbà tí a nílò ìrànlọ́wọ́ yín gómìnà ní kẹ̀sì mọ́ wo àbẹ́nì kankan fakùrákùrí nílànà ẹlẹ́yàmẹ̀yà bíi ti wulẹ̀ ọmọ ṣebí ní tipẹ́tipẹ́ ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gan Alhaji Shehu Shagari ṣebí Fúlàní làwọn náà ẹ wo mínísítà mẹ́ta ni wọ́n mú láti apá Benue yìí láti máa ṣiṣẹ́ nínú ìṣàkóso Ṣàgàrí kí ló wàá de àsìkò yá àdúrà náà ààrẹ nígbà kan ní orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ́hún fi ọ̀run re kẹ́ wọn àtúndúró tì wọ́n pé àjọṣe nàìjíríà láṣeyè tí alákàn ṣepo bí àsìkò muhammadu buhari àtúnlatan adúró tì wọ́n náà ní láti ẹ̀fi ti ẹgbẹ́ òṣèlú kan àbí nǹkan kan ṣe kí ló wá dé kí ló ṣẹlẹ̀ gangan wọ́n nígbà tí gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom tó sọ̀rọ̀ tán Àtíkù ní <clears throat> ẹ má bínú ẹ ní bínú níṣẹ́ rí gbogbo ìgbà tí wàhálà darandaran daran pààyàn daran jẹko tó ń ṣẹlẹ̀ sí yín yẹn èmi ò sí lè ní mi ò sí lè ní mi ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́lọ́rẹ̀ kàwé kúnwé ni àmọ́lé kàwé gboyè sí ni ní gbogbo ìgbà yẹn ni ò jẹ́ ń dá sí ẹ má bínú wọ́n ní lójú ọgán Àtíkù sì kéde pé àbàtẹ̀ fifty million naira àádọ́ta mílíọ̀nù náírà òun gbẹ̀bùn àwọn èèyàn ní ti ń bẹ ní ibùdó ìfiniwọ̀sí IDP camp eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Benue kí wọ́n fi mú ìgbé ayé tún rọrùn ní díẹ̀ sí fáwọn èèyàn ọ̀hún àmọ́ igbákejì ààrẹ náà ní ẹ wo igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Àtíkù Abubakar ní ẹ wo èmi náà lọ́rọ̀ tí mo fẹ́ sọ o gbogbo ìgbà tí ẹ sọ pé gbàgbós ó ń ṣẹlẹ̀ yìí inú èmi náà ò fi taratara dùn sí bí wọ́n ṣe pe gbogbo àwọn Fúlàní tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lóníjàgídíjàgan pé ọba ọfọjú ní ìlú kan lẹ́wàá mọ̀ pé ìlú ní ìlú àwọn afọjú ni kò yé ó rí bẹ́ẹ̀ gbogbo fúlàní kọ́ ló níjà gíríjà gan àwọn bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n lórúkọ tí ọ̀dà náà ó fìbì kan ba èmi náà àmọ́ ẹ jẹ́ ká mọ̀ yá gbogbo èèyàn kọ́ lè yan bí gbogbo èèyàn kọ́ sì lè yan re òun náà lọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ ìròyìn yẹn ni okay now ojú ìwé ìkọkànléní ogójì Vanguard fún tòórọ́ òní ẹ gba balance ẹ̀ ń bẹ̀. alright agbo òṣèlú bó ṣe yún ó hẹ́ oná làwa náà jọ ń tẹ̀lé báyìí o ẹ̀já fún yín láwọn ìròyìn kan tán ẹ̀ gbọ́dọ̀ mọ́ gbọ́ làárọ̀ tòní kó tó di pàṣẹ ní sẹ́ńpẹ́ ní aago mẹ́wàá látàrí ti taniyọ̀bọ̀ sí ipò ààrẹ tó bá di ọdún 2023 APC APC ẹgbẹ́ tí ń tukọ̀ ìṣàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn àwòrò ṣàṣà power brokers wọ́n ti tẹ̀ lẹ́yìn Ọ̀ṣínbàjò wípé bójò bá kọ̀ tí ọ̀rọ̀ tilẹ̀ bá kọ̀ tí òṣù ti Ọ̀ṣínbàjò làwọn ó ṣe láti bọ́ sí ipò ààrẹ pẹ̀lú ìpinnu èyí tá a gbọ́ pé wọ́n ti ṣe báyìí ní apá abìkan ní àríwá orílẹ̀-èdè nàìjíríà láàrin àwọn àwòrò ṣàṣà tá a mọ̀ gẹ́gẹ́ bí àwọn tí ń kọ́ àwọn tí ń parẹ́ àwọn power brokers inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n ti pọ̀n lẹ́yìn igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmi Ọ̀ṣínbàjò pé òun ni kó bọ́ sí ipò ààrẹ bọ́ba di ní ọdún 2023 bí ọ̀rọ̀ ṣe ń fojú hàn ní ọjọ́ sátidé tí ó kọjá sátidé ìjẹta la gbọ́ pé àwọn èèyàn tí wọ́n ní agbára yìí inú ẹgbẹ́ òṣèlú APC inú ìpàdé ńlá kan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Kaduna nílùú Kaduna gangan ní pàtó náà dàbẹ̀ pé wọ́n ti fẹnu ọ̀rọ̀ jóná wípé ìgbákejì ààrẹ wa ọ̀jọ̀gbọ́n Yẹmi Ọ̀sínbàjò ni ẹni tó kájú ẹ̀ lẹ́ni tí ẹ̀kú ò lè ya lórí lábala rẹ̀ pé ọ̀kájú ẹ̀ ó pé níye ó pé lọ́mọ láti lè bọ́ sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé gẹ́lẹ́ tí ààrẹ Muhammadu Buhari tó ti ń bọ́ bàtà sílẹ̀ báyìí kó sì tẹsẹ̀ bọ́ kó ṣe ṣọ́kí nínú ilé ààrẹ náà ni wọ́n ní àwọn àwòrò ṣàṣà yìí ni wọ́n ti pinnu wípé Ọ̀ṣínbàjò ni ẹnì kankan kọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ìṣòro kan tó kù wájú àwọn ni káwọn wá ẹni tó kájú ẹ̀ láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà pé ish ẹjọ́ máa ṣe lọ kó wọ́n jẹ́ running mate gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ́ wọn lọ́rọ̀ tí wàá fojú hàn báyìí pé gómìnà kan tó wà powerful ní àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti kọ́ ọkọ ẹ̀ sílẹ̀ pé àti mọ̀ ẹ́ ní ìní iná làájẹ wọn jọ ṣe ìjọba bí ìròyìn ṣe wà ń tẹ̀ síwájú wọn ni gómìnà yìí ní ifá rẹ̀ kún jù láàrin àwọn èèyàn tá a lè pé kó lọ jẹ́ vice president fún yẹmi ọ̀sínbàjò nítorí pé ah ẹ wo àmọ́ dáadáa ọmọ inú ọgbà ni kò lè sí súyọ a sì mọ̀ yí pé òun àti ààrẹ wa Muhammadu Buhari báyìí pẹ́kí jọ pẹ́kí ní ń bá fi fà á kalẹ̀ ààrẹ wa ò ní gbọ́nmú fún wa bíi tí ò kó mọ̀ wọ́n ní àwọn power brokers yìí inú ẹgbẹ́ òṣèlú APC àwọn àwòrán ṣàṣà wọ́n ti ń pète ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Muhammadu Buhari pé wọ́n fi lọ gbé gbogbo ète tí ń bẹ lọ́kàn wọn wọ́n gbé ka àgbà níwájú pé bàbá ẹ bá ní fàṣẹ ṣe ẹ bá ní blessing tá a fẹ́ nù kẹ̀ ẹ́ ṣe fún wa tọ́ bá ti rí báwọn gbogbo nǹkan mọ̀ lọ ní ṣe wẹ́rẹ́rẹ́ lọ́dún twenty twenty three. àdópẹ́ tọ́ bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé aláàfin ti ọ̀yọ́ ikú bàbá yèyé ọba lámìdí àtàndá adéyẹmí kẹta ti sọ pé nàìjíríà ò lè tẹ̀síwájú kankan bá àbá ṣàtúntò kò sí restructuring kò sí progress ìròyìn bá àrọ́kọ̀ àrèkó ẹ̀jẹ̀lẹ̀wò epo kẹ̀kẹ́ owó ni kẹ̀kẹ́ yìn rere owó ni bóun ọ̀bá sílẹ̀ ẹ̀ mọ́ dàmọ́ràn lẹ́mí wọn tó pé adéyanjú ló ń jẹ́ o ò ní mi lápò ọlọ́run láìdíà kí láìdíà kí láìdíà olóṣì. ege kí láìdíà olóṣì. olóṣì sì láìdíà o àìdíà wo kò ní tí ó fi gbọ́ àbọ̀. balẹ̀. ìròyìn níyàjó yàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kí tẹ́ni mo bá yín rojọ́ sí wọn kè síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́jú ṣe iná òde àríyá dídá táwọn tó máa yí adùn àtàǹfààní tí ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ bọ́dúnbádé tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ lálàtà àti lálàpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ òkèèrè wa èyí tí ó ti kẹ̀ dòmùdòmù kó tó wọ̀lú rárá o ẹ̀wẹ̀ ìlànà tó bá òfin ọlọ́run ni chicken by nature irinṣẹ́ ń bẹ tó ń gé adìẹ tí wọ́n légelége wọn kì í fa ọrùn adìẹ tú pata adìẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló mú tí wọ́n yàtọ̀ síti bò bó bá ṣe ta tó fẹ́ sebẹ̀ tó fẹ́ pata sọ́kọ lẹ́nu tàbí sàríya orí kádùn chicken by nature ni kò ti lọ ra ojú mi da frozen chicken frozen turkey gizzard odidi ẹdẹ àtàyè ẹ yá yàgò fún turkey àtàdé tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowó area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two zero zero two nine eight two two seven one two chicken by nature we are truly natural. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùr rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five professor wetin you dey eat wey dey make you fresh like dis. <laughs> my friend na great meat bread me and my family dey eat o oh, wey dey make us fresh. ah great meat bread dey eat dára jù o. Oh. òun la yẹ ń jẹ àtàgbà àtọmọdé ó ní gbogbo wa ń jẹ o. Oh. bẹ́ẹ̀ni great meat bread ni gbogbo ayé ń jẹ irinṣẹ́ ìgbàlódé modern equipment ni wọ́n fi ń ṣe búrẹ́dì lọ́dọ̀ títí wọn bíi bread divider bread molder spiral mixer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà nafdac lù ló ń tẹ̀ gbà. dadi i ilẹ̀ náà ti gbọ́ yẹn ní gbogbo offices hostel àti káàkiri great meal bread ní gbogbo ayé ń jẹ. great meal bread ó lẹ̀ lọ́wọ́ ó fẹlẹ̀ lẹ́nu amáradán búrẹ́dì. great meal bread kalẹ̀ sí ọlọ́mọyọyọ layout off akirimasa street arọ̀rọ̀ makinde gospel town ọjọ́ ìbàdàn. tẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ alágbàtà great meal bread ẹ pè nọ́mbà yìí zero seven zero four four four three four four six three zero seven zero four four four three four four six three. great meal bread the lord of hosts is with us the god of jacob is our refuge. ìgbà tún wọlé. agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí òkè àwọn baba ńlá wa tó wà ní èrò ọmọ village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with asim holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni ìṣọ́ òru lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀ pásítọ̀ iho e alálàdé chairman orí òkè èkó yìí prọfẹtẹ sikẹ́yọ̀ olúbóyè ọládèjì cac general evangelist pásítọ̀ ẹ̀sọ́ ọládélé president cac CAC Worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o heavy consult privacy tún gbédé oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yà akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire heavy consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní heavy consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àtiwọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTME ọwọ́ Educonsult Privacy ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí Educonsult Privacy ní Communication House Fast Fast Junction Old Ife Road Ìbàdàn tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA Court àṣì Bódìjà Junction àṣì Bàṣọ̀run Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08135430382 Educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga University lọ́nà What? nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye foundation. máa pẹ́ gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry beer eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. Impress wonderful power of Jesus from glory to glory ògo dẹnu o from glory to glory láti inú ògo dénú ògo èyí ni àkórí ìsọjí ìta gbangba alágbára ọlọ́dọọdún tó máa ń wáyé ní christ wonderful power of jesus center ìrẹ́pàdé street jago bus stop òpónà kànáńbàdà níbi tí ọlọ́run ti ń lo bàbá àti màmá wa wonderful reverend and reverend mrs adéyàmá jp wednesday february nine ni yóò bẹ̀rẹ̀ títí wọ friday february eleven twenty twenty two láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ láti inú ògo dénú ògo wá pàdé jésù ọba ògo kó fún ọlọ́gọ onú ayé tí ó tó tí ọlọ́pàá dé ògo ayérayé ògo tó ń kéde ògo ògo tí kì í kú ògo tí kì í sá ògo tí ń kọ yàrá yàrá ògo tá lórí rẹ̀ gbogbo ẹni tó fẹ́ tinú ògo bá sínú ògo lọ́dún tuntun ẹ máa bọ̀ kẹ̀tíkàtí síbi ìsọjí alágbára yìí o ọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ àtàwọn obìnrin àwọn akọrin ẹ̀mí kárí ayé bàbá àti màmá wonderful lẹ́fẹ̀nà rẹ̀ mrs adéyẹmọ lólùgbàlejò ọ̀nà gbogbo lọ́jà sí christ wonderful power jesus center jagun bus stop àkàrà road ìbàdàn láti wednesday february nine títí wọ friday february eleven twenty twenty two telephone zero zero three seven four zero three seven eight nine bó abẹ́lẹ̀ wá ògùn ayé rẹ kò ní wò ràkọ̀ràkọ̀ lọ́dún yìí gbàmígbọ́ ògo yàtọ̀ sógun. Christ Apostolic Church òkè Dande. ring road zonal headquarters ajé ìgbé Ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà Tuesday mẹ́ta oníṣègùn ńlá prophetic prayers pẹ̀lú àkòrí ọlọ́run àwọn bàbá wa God of our fathers bójú bá ń rọ̀ lèèyàn gbẹ̀mí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò máa tọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ kẹjọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two tá wà yìí ni ó fi wáyé bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ni Lady Evangelist evangelist tómilọ́lá elshadai lady evangelist fọlọ́runṣọ́ Adeola, evangelist gbẹ̀ngà bújáde àti evangelist sunday olùkìtìbí jasper àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè prophet joseph akinlolú akínadé láti cac eagles wing prophet yomi ọlátúndé cac orí òkè ìkòyí pastor ṣògo arúlógún jp ọmọ wòlíì zonal superintendent olùlẹ́ni tọ́lọ́run fìràn yìí rán fún àlàyé zero zero three six five seven one six one seven jésù lolúwa lolúwa. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́ wọ̀lú fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm lẹ̀ gba owó pẹ̀lú ìrọ̀rùn ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ara lè àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plot kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀ díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédé pẹ̀lú àpò kówá o tún lè máa property link lẹ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifteen minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá lóní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kànbalẹ̀. àyẹ̀fẹ́ ẹ̀ tún ra mú. Nigeria Revival Movement presents 2022 National Ministers and Workers Conference. Ah, be prepare Camp Grant, Dotun Village, Ajala Farm, Ìbàdàn Lagos Expressway, Ìbàdàn yóò tó kún fáfá lọ́dún yìí o. Nínú ìgbàgbọ́ àwọn àràṣẹ ọlọ́run àti òṣìṣẹ́ tí yóò wáyé ń bẹ̀. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ Wednesday February nine títí wọ Saturday February twelve twenty twenty two pẹ̀lú àkòrí hold fast till I come. Dìímú ṣinṣin títí èmi ò fi dé ọ̀rọ̀ kàǹkà balẹ̀ ó dì kàyà. Ọ̀pọ̀ gba Jésù ni mo ò di nǹkan kan mú. Ọ̀pọ̀ tó dì mú ó ti bá lọ́wọ́ wọn. Ìgbàgbọ́ gbani bọ̀ sọnù. Ọ̀pọ̀ ìrànṣẹ́ ọlọ́run mo ò bá ìjọ ní ìnàró ṣubú ni wọ́n dìde mo wá dín òṣùwọ̀n àyè rere kù. a gudugbẹ ọ̀rọ̀ jàbọ̀ apostle p mbọ̀ reverend ayẹ ọlásẹ̀yìndé pastor clement ọlájẹmẹ pastor Emo, akínyẹmí apostle akin oyewale pastor lumiya jùlọ apostle tó ń kéde sọ́jí kẹyìn ayé apostle jédàkójó lólùgbàlejò ọkọ̀ wà ní toll gate dé bp pia campground dọ̀tun àjànlá farm jíjẹ mímu àti èròjà ìkẹ́kọ̀ọ́ ìrọ̀rùn lọ́bàdé o ẹ wá kájọ fipò sí àtùpẹ̀ mi káwá gbọ́ bá a ṣe lè di ìgbàgbọ́ mú má ṣílẹ̀kùn o yẹ. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapha ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà ajá balẹ̀ ajá balẹ̀. èmi ní kíkà kan o. yàrá ayé ń bẹ. ayé ń bẹ láti ṣe wọ́n. kàmí kàkíní ìkejì ìkẹta yìí sì máa wẹnu rẹ màá dẹ̀ gbádùn tó bá kà ọlọ́run mi ní bínú. news ni mo fẹ́ ka ìròyìn. kàròyìn àní ọ̀ka mẹ́ta. ìròyìn mẹ́ta. yes o ṣeun. kò ní í rẹ̀ ẹ ṣe o kàkà kó tiẹ̀ rẹ ru wa àwọn òmùrẹ́ ìrodò á fi sọmọ ẹja lóore ni. tẹ́tẹ́ ìtẹ́ eh. ń jẹ òlìjẹ ọ̀rẹ́ yìí. <laughs> nẹ́sọ̀kì yìí ọ̀dà o bẹ́ẹ̀ bá ń gbọ́ mi mi ò yín o ẹ̀yin èèyàn wa ọ̀rẹ́ yín ní nǹka mẹ́ta kò sì lè bá mi sọ̀rọ̀ sí mẹ́ta tí ń wà káwọn pápápá ní nǹka ojú ìwé kọkànlá mẹ́tẹ̀ẹ̀ta wà ìwé ìròyìn punch tí mo gbámú tí ẹ rà àkọ́kọ́ rẹ̀ ààrẹ Buhari ní ilẹ̀ áfíríkà ń fẹ́ àwọn olórí dáadáa tí wọ́n láfojúsùn rẹ̀ visionary leadership english bẹ̀rẹ̀ ààrẹ muhammadu buhari ọ̀gágun tó ti jagun gbébọn tì wọ́n ti ṣàlàyé sí inú ìwé ìròyìn pé bí áfíríkà ó bá dàgbàsókè tí ìtẹ̀síwájú ó sì bá ilẹ̀ adúláwọ̀ a nílò àwọn olórí tí wọ́n láfojúsùn rẹ̀ mọ́ ń tọ́kàn fún ìdàgbàsókè àwùjọ ni wọ́n ní nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn aṣíwájú tá à ń sọ yìí wọn ò láǹfààní àti ró àwọn ẹ̀ka àka ìjọba láwùjọ wọn ò láǹfààní àti ro lágbára tí kálukú ó sì máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ lálàáfíà láìsí ogún mi ò tẹ̀mí nílẹ̀ adúláwọ̀ Sunday ó ní ààrẹ Buhari sọ̀rọ̀ yìí nílùú Addis Ababa níbi ìpàdé kan eléyìí tó wáyé pẹ̀lú ẹni tí í ṣe olóòtú ìjọba ilẹ̀ Ethiopia Prime Minister wọ́nbẹ̀ Abiy Ahmed ní olú ilé àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ headquarters African Union ti ń bẹ̀ níbẹ̀ ààrẹ Buhari sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó bàbá ṣe àṣeyìtálá kan ṣepo láfíríkà a ní ó lo àwọn aṣíwájú àti olórí tí orí wọn pé tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n sì láfojúsùn rẹ̀ fún ilẹ̀ adúláwọ̀ lábẹ́ ẹ̀ ni mo ti á rí ìròyìn míì ẹgbẹ́ Arewa Consultative Forum tí a mọ̀ sí ACF tí wọ́n ti ń ṣàlàyé pé gbogbo ẹ̀bi pátápátá tó ní í ṣe pẹ̀lú àìsí ètò ààbò nílẹ̀ yìí ìjọba oníkẹ́ di ẹ̀bi ẹ̀rù pàápàá lápá òkè ọya nàìjíríà akọ̀wé fẹ́tò kéde national publicity secretary fún arewa consultative forum emmanuel yahweh emmanuel yahweh ti yàgbàdo ọ̀rọ̀ sígboro ayé ó ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà ló lẹ̀bi ìjínigbé pamọ́ àti pa hey, tó ń ta àwọn ìwà ọ̀daràn eléyìí tó ti á gbilẹ̀ lápá òkè ọya nàìjíríà north ìjọba lọ́lẹ̀bí yàwé tó sọ̀rọ̀ ló kọ́ àrẹ̀wá ó ní ẹ wo ṣé ká mọ̀ tanra wa pẹ̀lú gbàgbós géńdé agbébọn lọ́tún àwọn kànáńkórí ẹ̀hànà lọ́sì kaduna kọ̀rọ̀gbọ katsina kọ̀dẹ̀rùn páàhé ẹgbà wá o nípínlẹ̀ niger gbogbo ẹ̀ lápá òkè ọya ìjọba náà ló lẹ̀bi torí bá a bá fi ní joyè àwòdì tí ò lè gbẹ́ ire wo ni wà ń bẹ̀ ó di kejì ìkẹta òun náà ni èyí tí mo fún yín ká tó lọ sí ojú ọjà níbi tí aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Lámídì Àtàndá Adéyẹmí kẹta ikú bàbá yèyé òòṣà akin òòṣà tí wọ́n ti sọ̀rọ̀ pé <laughs> bí Nàìjíríà ó bá ní ìtumọ̀ tí Nàìjíríà ó bá tẹ̀síwájú kankan a nílò àti ṣàtúntò torí bá a bá ṣàtúntò làkà sọ̀rọ̀ ní tẹ̀síwájú nàìjíríà restructuring gbọ́dọ̀ ṣẹlẹ̀ catholic development káì ọba alayé sọ̀rọ̀ níbi ìkójáde ìwé alágbára kan eléyìí tí wọ́n pe àkórí ẹ̀ ní mo fẹ́ràn orílẹ̀-èdè mi nàìjíríà i love nigeria my country èkó ni wọ́n ti ṣèfilọ́lẹ̀ ìwé òun lọ́jọ́ àlàmísì ọ̀sẹ̀ tó lọ kábíyèsí ikú bàbá yèyé aláàfin ìlú ọ̀yọ́ sì ń bẹ níkàlẹ̀ bí orí adé níkàlẹ̀ kódà níbi ètò tá à ń sọ yìí wọ́n ní wọ́n tún bó sọ lójú ìwé àtàtà kan eléyìí tí wọ́n fi ṣàtúpalẹ̀ àyàn ògbìfọ̀ ìwé òfin ilẹ̀ wa nàìjíríà sédè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe translation Nigerian Constitution sí yorùbá haúsá àti ìgbò kó lè bá àyè kálukú wa yékéyéké kábíyèsí ń bẹ́ ń kalẹ̀ ńgbà wọn ń bó sọ lójú eléyìí náà ńgbà ọ̀rọ̀ wa kan ikú bàbá yèyé láti sọ̀rọ̀ bàbá ní ẹ wò ó ṣé ká mọ̀ tanra wa <laughs> nàìjíríà ti dáadáa rí nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan nígbà tá à ń ṣe ètò ìjọba ẹlẹ́kùnjẹkùn regional ó ní ètò à ń ṣe ní ìsìn aládàáwọ́jọṣepọ̀ ní unitary ni a sì ń tanra wa ni bàbá sọ pé à ń ṣe federation ìjọba gbogbogbò lórí irọ́ ni irọ́ là ń pa fúnra wa bàbá sì ní parọ́ fúnra wa a ṣe federation kan tọmọ yẹn lórí kankan dàbí alára eléyìí kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ rèé kò lè sún Nàìjíríà dé èbúté ògo fún ìdí èyí ẹjẹ́ apàrópọ̀dọ̀ fún inú wa ká ṣàtúntò nàìjíríà restructuring ni òbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn ẹ̀yìn lọ́mọ adìyẹ ń tọ́yà ẹ̀ òun náà ni orin nàìjíríà lásìkò yìí o ìròyìn yẹn ń pé kábíyèsí o kábíyèsí o kábíyèsí o hmm. ojú ìwé ìkọkànlá punch ni wọ́n kó sí. ẹ jẹ́ kémi náà kí n wọnú ìwé ìròyìn ti Nigerian Tribune lọ kí n kà méjì ayọ̀ àjẹkù là á máa yọ. mo ah, ṣe sẹ́kàn kù fún ọ wáyé tó fi fẹ́ ka méjì. ọ̀ka mẹ́ta mo sẹ́kàn kù fún ọ ni eh. babasajọ ń jẹun yín sàṣẹ ọmọdé kù. kò sí wàhálà all right já mi lórí. ẹ já lọ sínú ẹgbẹ́ òṣèlú APC báyìí bí wọ́n ṣe kọ nǹkan sínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ pé àwọn ò fẹ́ Ọmọdéwu gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí wọ́n ṣe ti búra fún ọ̀gbẹ́ni Isaac Ọmọdéwu gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ All Progressives Congress àwọn ẹgbẹ́jẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ti fọ̀n báyìí wípé gbogbo ń tọ́ba gbà ni làwọn ò fún àwọn pàdé ilé ẹjọ́ láti bá wọn wọ̀ wípé àwọn igun péréte kan tí wọ́n fẹ́ ja ẹgbẹ́ gbà má àwọn lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní í lé wọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òun ti ń sọ̀rọ̀ látẹnu ẹni tó sì léwájú nínú wọn sẹ́nitọ̀ Ayọ̀ Adéṣeun wọ́n ní wọ́n sọ wípé àwọn kan tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ látòkè àwọn ni o ni wọ́n fẹ́ yí ìdánde nǹkan mọ́ àwọn lọ́wọ́ fún àwọn eegun kan kí ìfẹ́kúfẹ́ ọkàn wọn kó lè bá a ṣeé ṣe nígbà tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn Nigerian Tribune ní alẹ́ ọjọ́ ìsinmi àná Adéṣeun ó sọ ọ́ pé n táwọn ń fẹ́ ni pé gbogbo ń tọ́ bá gbà àwọn ọ̀jọ́ náà tán ni ní ilé ẹjọ́ láti rí i dájú pé àwọn èèkàn àti àwọn àgbààgbà ẹgbẹ́ yìí látòkè wọ́n gba ń táwọn ń wí wípé àwọn fẹnu kò ní lérí ẹni tí yóò jẹ́ alága consensus arrangement ní n táwọn ń fẹ́ ọ́ pé Alhaji Abu Gbadamosi làwọn ń fẹ́ ní alága APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lára àwọn èèyàn tí wọ́n jọ wí nǹkan kan náà láti rí ọ̀gbẹ́ni Sunday Dare sẹ́nẹ́tọ̀ Olúfẹ́mi Lanlẹ́yìn sẹ́nẹ́tọ̀ Sọjí Àkànbí olóyè Adébáyọ̀ Adélabú Alhaji Fatai Ìbíkúnlé ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé dókítà Ismail Adéwùsè ọ̀gbẹ́ni Zakios Adélabú ọ̀gbẹ́ni Joseph Tegbe ayọ̀dèjì abbas alẹ́sìn lọ́yà àti ọ̀nàrẹ́bù ọ̀làgójú òjò pẹ̀lú alhaji ọ̀làlẹ́kan ali adéṣeun ló sọ wípé ìbò abẹ́nú èyí tí wọ́n ṣe ní october thirty twenty twenty one de ilé tí wọ́n fa ọmọdé ubode ìpàdé awúrúju ni kangaroo get together ni tí wọ́n ṣe ń bẹ̀ wọ́n mẹ́mẹ́mẹ́ ilé ẹjọ́ láti yanjú rẹ̀ ẹ̀wẹ̀ ìròyìn tèmi ó pè lẹ́lẹ́ẹ̀kejì òun ṣe ń tọ́ba jọra náà láàfin wéra èpo ẹ̀pà ló pósí ẹ̀ lírì nínú ìwé Nigerian Tribune Adélabú ti sọ̀rọ̀ ó ní èmi kẹ̀ èmi ò ní nǹkan kan ṣe o pẹ̀lú Ṣèyí Mákindé gómìnà ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí ẹni olùdíje níjó ní ṣùgbọ́n tí ò wọlé nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀yùn olóyè Adébáyọ̀ Adélabú ó ti sọ ọ́ pé wọ́n máa rorokuro kan òun o pé òun ti ń lọ́ọ̀rẹ́ lẹ̀dẹ́ àpò pọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé ó ní fún kínní náà àti torí kínní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adélabú ló ń sọ̀rọ̀ wípé gbogbo àwọn àhesọ ọ̀rọ̀ tí wọ́n ń wí káàkiri ó ní bígbà tí wọ́n da omi sára ẹyin ni kò mẹ́yìn lára ó ní bí jẹ̀gbọ́n bá tiẹ̀ wá wà tí gbogbogbò ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú àwọn èyí ò tí ì tó láti fo gánà kó wọn lọ rí darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí wọ́n mọ̀ gbẹnu ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ Fẹ́mi Awógbọ̀rọ̀ tí ń gbẹnu sọ fún Báyọ̀ Adélabú ńlọ sọ ọ wípé àwọn òfútù fẹ́tẹ̀ ròyìn kan bẹ tí wọ́n ń gbé káàkiri wípé Adélabú ó ti fẹ́ ṣàjọṣepọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé ó ló wu àwọn tí ń kọ́ ni o kò wu ẹlẹ́dẹ̀ẹ́ Eh, Adelabu, bíi ti ìwùkọ́ mọ̀ ó ṣe àlàyé báwọn ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò tí ì tó kéèyàn bínú kù nínú ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ó ṣe kọ sínú ìwé ìròyìn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé Adélábù ó ní wọ́n ń wo ìhà tí ọkọ̀ sí ọmọdé tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí alága APC ó ní wọ́n sì ń fi kùn lukùn lọ́tún ló sì bá ìdí rẹ̀ bẹ́ẹ̀ ó sì ń lọ ó dìbò ọba wa fọ̀n ìgbà náà làwọn àtúnṣe sọ nǹkan tí àwọn ọba júlẹ̀ sí ìgboro ayé nídìí òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó sọ ọ́ wípé olóyè adébáyọ̀ adélàbú lẹ́ni tó lọ́wọ́ nínú bí ẹgbẹ́ òṣèlú apc yóò ṣe fẹsẹ̀ rinlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kò lè lajú rẹ̀ sílẹ̀ o kẹgbẹ́ ọ̀hún owó mọ̀ lọ́wọ́ méjì tí ń kà náà nù nínú ìwé ìròyìn nàìjíríà ti kò láàrọ̀ yìí. ẹ̀yin ẹ̀yin èèyàn wa wà lórí facebook live fresh fm bá a bá padà dé láti ojú ọjà á láǹfààní láti ka àwọn kọ́mẹ̀ntì yín ní kọ́mẹ̀ntì section lágbára lọ́wọ́ elédùà bó jẹ́ méjì mẹ́ta mẹ́rin kan kàákà kẹ́lẹ́ bá a mọ̀ pé ní sísẹ́ ntẹ̀lé àwa náà mọ rírì yín àmọ rírì yín mm. èèyàn ni yín mm. mo tiẹ̀ wá mo wá wá sórí Instagram mi mo wá ń wo wòlíì àgbà ni à ayọ̀ ajé wọlé wòlíì rúgà <laughs> ìwọ náà tó wòlíì ẹ tún ra ẹ ra ìgbọ́rò yìí ni tọ wòlíì àgbà àbùkíá tèmítọ́kẹ́ àti àwọn páìtọ̀ páìtọ̀ tọ hmm. ẹ ṣe tí ẹ ń tẹ̀lé ìkànnì Fresh FM ní gbogbo ìgbà ẹ ṣe tí ẹ dá wa dá ajá àbálẹ̀ ṣáà lè dá jẹ ni ẹ jẹ́ àtàjà ń padà bọ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. Oyo State Internal Revenue Service, on behalf of the Oyo State government, appreciating the patriotic taxpayers and business owners of the state for playing a good role in the development of the state by paying your taxes and other levies that keep the state moving forward. Oyo State Internal Revenue Service is currently distributing Harmonized Bill, and you were urged to come for it for loan The Harmonized Bill will eliminate multiple taxation and multiple bills from different ministries and also allows for proper planning of annual taxes kindly come over to room 46, Revenue House, Agodi Secretariat for needful on time. Get your stamp duty also at any of our stamp duty offices across the states to make your document valid. All payments must be made to government designated banks or alternative payment channels authorized by the state government. For more information, call 080 7728 4519 or 080 3344 8865. pay your tax. Hey, pọ́ǹpì kan ṣẹlẹ̀ láti délùú Ìbàdàn. ẹ tí ìgbésẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké mania nítòsí train station àtẹlẹ tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that cares ìjọ Beulah Christ Evangelical Gospel Church àgbàlá ìyanu àrà ọ̀tọ̀ òun nìsọjí ọlọ́jọ́ méje tá a tún gbé kalẹ̀ lọ́dún yóò. Àfọlábí prọfẹ̀t Sunday Ìdòwú mo wò ó fín prọfẹ̀t Ṣẹ́gun Ìgèjẹ́ yọ prọfẹ̀t Adébámigbé prọfẹ̀t Akínkúnmi Adébáyọ̀ pẹ̀lú àwọn olórin ẹ̀mí ìsọjí ọ̀hún bẹ̀rẹ̀ ní seven one thirteen February two thousand and twenty two ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ títí agogo mẹ́jọ ọlọ́ni o most modern in Israel prophetess ọmọlẹ́wà ọmọ sẹ̀ ní ayé ni jẹ́. six five seven five oh six ìbọn wà ní bẹ́ẹ̀rẹ̀ ibi yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan olùpọ̀ náà ni. àlẹ́ ah, lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. In an ever changing world where conflict and hatred seems on the rise, the knowledge and love of God is the one thing that will keep you going. Introducing Faith Bible Institute, FABIN, a citadel of biblical training designed to build and strengthen your faith. At Faith Bible Institute, a range of courses await you, like the Diploma in Theology, Advanced Diploma in Theology, School of Ministry, School of Maturity and Leadership, and other courses, all for different durations and for very affordable fees too. Full time classes classes on Mondays and Thursdays, as well as part time classes on Fridays and Saturdays, are also available with spiritually qualified lecturers, plus a warm and conducive learning atmosphere. Reverend Dr. and Reverend Professor O.O. Olawoye are rector and co rector of Fabin. Admission is in progress, and you can pick up your forms at the principal's office, Faith Bible Institute, number one Faithway, Yanolokba, at Koboy Battle. Call 0816 894 0897 or 0813 721 8433 for more details. Fields, Faith Bible Institute, biblical training par excellence. ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn kò sóhun kan tì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè máa já pàtì this is the promise of the most high God for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction hot on friday eighteen 18th February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17th February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Lady Evangelist Kainde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti ń yóò ti dàwátì jésù dúró de ọ. ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven seven days of spiritual fulfillment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù. Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní You Fit Fly office tó wà ní Success House seven up road Olúyọ̀lé main estate street ring road ibadan telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card mama atm pos. àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. alága ìjọba àbílẹ̀ ìbàdàn north west honourable rahman ọ̀làǹrẹ̀wájú adépọ̀jù lọ́la òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2022 tá a wà yìí wọ́n sì sọ lójú ìdíje tá a mọ̀ quiz competition ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú ẹ̀bùn tó jọjú ìdíje ọ̀hún yóò wáyé láàrin àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school yíká ìjọba àbílẹ̀ ìbàdàn north west ìdíje ọ̀hún ni wọ́n pè ní rahman adépọ̀jù twenty twenty two elementary education challenge gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láti rí wípé wọ́n ṣàwárí àwọn ọlọ́pọlọ pípé láàrin àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ níjọba àbílẹ̀ ìbàdàn north west ọjọ́ kẹjọ tí í ṣe ọ̀la òde yìí títí di ọjọ́bọ̀ thursday ọjọ́ kẹwàá òní àṣekágbá rẹ̀ yóò fi wáyé nínú gbọ̀ngàn ìjọba àbílẹ̀ ìbàdàn north west òní ó ti máa wáyé láwọn ọjọ́ kọ̀ọ̀kan fọláṣadé odùọlá adarílẹ̀ka ìròyìn àti kéde níjọba àbílẹ̀ ìbàdàn north west òun ló fi àtẹ̀jáde yìí síta. tọ lẹ́yìn bíi ọdún gbọ́dún pọ̀n ti orílẹ̀-èdè Senegal tí wọ́n ti ń wọ àṣekágbá ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON tí wọn ò sì gbé ife délé kankan wọ́n ní Mani wọn ò rí fe gbà ní wọn ò rí fe gbà ní. tí wọ́n bá rí fe gbà wọ́n gbé délé. àìrígbà náà ni òjì wọn rí gbé délé. bẹ́ẹ̀ni. Mani ti wá. Wa ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ láti paṣẹ mani ṣé orí kọjú sí mi nà sí ọ ẹlẹ́ẹ̀kẹ́ kányìn o ìbáyẹ pé mani sọnù ni. ó fi san gbà torí pé ó ti ṣe àṣìṣe lákọ̀ọ́kọ́ náà pé kùkù tí ò gbọ́dọ̀ fóun lé kúlẹ̀ méjì. aimless ló gba penalty àkọ́kọ́ sọ wálé lẹ́ẹ̀kejì náà ibi ọkọ̀ ojú sí lọ gbà sí àwọn káníkọ̀ wa nà san mọ́. àkọ́kọ́ tó gbà wọn tí ọba fi nà san mọ́. ó ṣe ní ṣe wípé ojú ojú ní rojú sàánú àwọn gbọ́dọ̀ gba owó ń gbọ̀wọ́. ok torí sálà ọ̀rẹ́ pàjẹ́ pé mi ní ìwà tó a máa ṣe sálà sálà sálà bí. Ah, eh. <laughs> gbọ́dọ̀ kọ̀ gbọ́dọ̀ jẹ́ mi <laughs> ṣùgbọ́n gbà tí wọ́n ti wá tẹ egun ti ko egun ní gbẹ̀yìngbẹ̀yìn wọn ni ọ̀dà omi gbá sí ọ̀rẹ́ mi kò sí ní tí mo lè ṣe o. again ọ̀rẹ́ mi kò sí ní tí mo lè ṣe sí o <laughs> máa gba àgbàlódé kankan ní o a fi san gbá o ó dẹ̀ fi san gbá. sáwárí ti ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ti shooting àti àwọn ti Remo Stars ah, wọ́n tòróró ni wọ́n fún shooting o hmm. Hmm, jojúmọ́ kọ́ lọ́dún hmm, jojúmọ́ kọ́ lọ́dún àmọ́ ẹnìkan wọ́n ya àtàrí rẹ̀ sínú òwe ìròyìn Nigerian Tribune ó kó gbọ́n. wọ́n fò kò dá orí ẹ̀ lu ọ̀dàlù ah, ni o wọ́n dẹ́mu lé àtàrí ẹ̀ ní parí ẹ̀ látàrí àtàrí ni parí kan òkè sátàrí àtàrí ẹ̀ ni ọbẹ̀ jẹ́ o. Okay wọ́n yàwòrán ẹ̀sìn ààyè báyìí ọ̀dà tó. bẹ̀rẹ̀ ìdíje ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ó ṣe wá dìjà ó ṣe wá dìjà kò yé ni o ọ̀dà ibi ìlàdè dúró lórí ìròyìn àjábalẹ̀ fún ti òní yìí gbogbo yín náà lẹ ṣeun àyè tẹ́ ń gbìyànjú àti pé ẹ má wulẹ̀ pé o. jẹ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ wa lórí Facebook ńgbà tí a bẹ̀rẹ̀ àjábalẹ̀ tá a gbé sí ìkànnì Facebook wa. Eh, ọ́díò eh, ọ̀jáde mm. ohun ọ̀jáde àwòrán ni ẹ láǹfààní àti wò gbogbo wọn wà ní pé ah àgbọ̀yìn o torí yín la ṣe sun o torí yín la ṣe ra dátà o àgbọ̀yìn à ń wo fìlà igimu Abọ́ládé nìkan là ń rí wo igimu rẹ̀ nìkan là ń rí wo ojú rẹ̀ tí ìpàkọ́ rẹ̀ tí ń dán nìkan là ń rí ẹ mọ́ bínú iṣẹ́ èṣù ni. ṣé wọ́n sáré ẹ sáré ní tí báyọ̀ ń fa ẹ sáré abẹ́ rí àbí abá ti rí yòó ti tàn. ẹ sọ pé wọ́n rí pàkọ́ tèmi wọ́n sì rí ní tó ń gbé mu all right àdìdẹ ajá balẹ̀ tó di lọ́la. òun ló sì lè da lọ́sẹ̀ yìí òní ọjọ́ ajé monday àti ọjọ́ àlàmísì thursday ní situation room pẹ̀lú omeyo isaac brown